àwọn oníyẹ ló yọ̀ǹda ẹ̀ fún ọ. ẹ̀yin tí ẹ máa kọkọ tàbí tọkọ máa kọ̀ yín tẹ́ gbé ọmọ lọ tọkọ ò ní rí ọmọ mọ́ tọmọbìnrin yóò fẹ́ lọ lé ọkọ ìwọ tó gbọ́mọ yìí lọ ìwọ obìnrin àti gbogbo ẹbí yín àtọkùnrin inú wọn àtọbìnrin inú wọn ẹ lè fọmọ lọ́kọ. ẹbí ìyá àti ìyá wọn ò lè fobìnrin lọ́kọ nínú Islam wọn ò lè fi obìnrin lọ́kọ táwa ni aláṣẹ rẹ̀ bàbá tó bí i tí ò bá sí bàbá tó bí láyé bàbá bàbá rẹ̀ sókè tí ò bá sí ọwọ́ akan arákùnrin rẹ̀ tí bàbá pa wọ́n pọ̀ tí ìyá pa wọ́n pọ̀

kò ní bàbá bàbá kò ní arákùnrin tí bàbá jọ pa wọ́n pọ̀ kò sí láyé mọ́ òkè ọkàn ọmọ bíbí inú ẹ̀ nù. májẹ̀mú tí wọ́n sì gbé kalẹ̀ ni pé yóò jọkùnrin yóò jẹ́ mùsùlùmí yóò bàlágà yóò jẹ́ tí ó ní ọpọlọ kò ní jẹ́ wèrè. sọ́tìyẹ́ so. so ẹ gbọ́dọ̀ wà wáyàn tínú ẹbí obìnrin tẹ́ ẹ bá ti rí bàbá bàbá bàbá ẹ rí ẹ tún rí àwọn ọkùnrin tá a kà lẹ́yìn ẹ rí ẹ wá wáyàn tì ó wá di pé ọmọbìnrin yìí o kò ní ọkùnrin kankan tó jẹ́ father side ẹ̀ kò ní rárá kò kan mother side o dìmú o mother side wọ́n ìfọmọ́ ọlọ́kọ o wọ́n ìfọmọ́ ọlọ́kọ o now tó bá ti á di pé kò sí ọkùnrin kankan mọ́ ní father side ó kù ìjọba ọkàn ìjọba nìyẹn ìjọba tọ́ba gẹ́ ìjọba Islam tí ó bá sí ìjọba Islam ó kan ilé ẹjọ́ ilé ẹjọ́ Islam tí ó bá sí ilé ẹjọ́ Islam ó wá kan àwọn àfáà àgbà nínú ìlú àwọn àfáà àgbà nínú ìlú ẹni tí ó bá ti ní ọkùnrin tó jẹ́ wàlíyù nínú ẹbí rẹ̀ ó kàn ọkàn àwọn àfáà so ìyẹn báyẹn a ti yanjú pé ṣíṣe nǹkan lórí obìnrin a ti gbọ́ yé pé kí ni nǹkan ọ̀hún a pín sí méjì lẹ́yìn náà a tún wá sọ wípé n tá a mọ̀ pé ó lè kó bá ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin òní kọ́ mọ̀ ní ìyọ̀ǹda aláṣẹ obìnrin nú àbẹ́ẹ̀kọ́ àti yẹn bá náà ọwọ́ kan àwọn ọmọ sàmọ̀ pé bàbá àtìyá wọ́n ti lọ túnra wọn ṣe wọ́n ti ṣàtúnṣe wọ́n ti lọ gbà yọ̀ǹda lọ́wọ́ aláṣẹ alright ta ló wá ṣẹ́kùnlẹ̀ ọmọ tí wọ́n ti bí síwájú àsìkò yẹn ọmọ kan ni o ọmọ méjì ni o ọmọ mẹ́ta ni o iyekíye ọmọ tó rí ó jẹ́ iye ọmọ tí wọ́n bí síwájú àsìkò àtúnṣe ipò wo ni wọ́n wà nínú sẹ̀ríà Islam kò sí ìyàpẹ̀ ẹnu lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wípé ipò ọmọ zìnà ni wọ́n wà. sọ́ngbọ́ obìnrin tó bímọ fún ọ láì ní àṣẹ aláṣẹ nínú ipò ọmọ zìnà ni wọ́n wà kí wá ń wọn ìdájọ́ wọn lọ́dọ̀ àwọn àfáẹ̀sìn wọn á pín sí méjì mo fẹ́ ká farabalẹ̀ gbáre dáadáa wọ́n pín sí méjì ìwọ tó ga sí wípé ọkàn ń bóbìnrin sọ̀rọ̀ ni ọkàn bá ọkàn ń bá sùn ni ọmọ ewu tọrọ ma. àwọn àáfàá kan dúró nídúró wípé ọmọ tẹ́ ẹ bí kẹ́ tó ṣe ákídù nika kì í sọmọ ọkùnrin yẹn o ìdú àwọn afa kan nu wọ́n ní kì í ṣe ọmọkùnrin yẹn wọ́n nítorí pé kò sí èrè fún onísìnà kò sí èrè fún onísìnà àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ yẹn kò ní í jẹ́ ọkọ ọkùnrin yẹn kò ní wọ́n wà á rẹ́ǹtì orúkọ kan fún un gẹ́gẹ́ bí orúkọ bàbá wọ́n máa pè ní lágbájá ọmọ Abdullahi tàbí lágbájá ọmọ Abdulrahman tàbí lágbájá ọmọ Abdulrahim tàbí lágbájá ọmọ Abdulwahab gbogbo ẹrú sí ọlọ́run ní máa ń jẹ́ àwọn ọkọ ọ̀hún wọ́n rẹ́ǹtì ọkọ ọkọ kan fún un nínú ọkọ ọlọ́run láti fi dúró fún orúkọ bàbá rẹ̀ fulanu bun abdullahi stand kan nìyẹn lọ́dọ̀ àwọn àfa stand kejì ni pé wọ́n ní no a gbọ́dọ̀ fi ìyá òbí jẹ ọmọ kò sí nínú sẹ̀ríà pé kí bàbá ó ká wá fi ọmọ rẹ̀ tán ìfi ọmọ tán ni pé kí ẹwà wá artificial name gẹ́gẹ́ bí ó kọ bàbá rẹ̀ ọkùnrin tó ní oyún yẹn tó sì gbà pé òun lòún ní oyún tó lòun lòún fún lóyún orúkọ ẹ̀ náà lọmọ yóò mọ jẹ́ wọ́n sì jogún ara wọn wọ́n jogún ara wọn. wọ́n ní ìjìyà bọ́mọ yẹn ṣe wálé ayé lọ́nà ṣìnà kò kan ọmọ ní ọ̀nà kankan gbogbo tí ọmọ tí ò gbọ́nà ṣìnà wálé ayé gbogbo tó lẹ́tọ̀ọ́ sí lágbo àwa mùsùlùmí lòun náà lẹ́tọ̀ọ́ sí. wọ́n ní ẹ mọ̀ pé ìbànújẹ́ ni ọmọ jẹ́ fọmọ òun tẹ́ ẹ bá sọ wípé ẹni tó ní oyún tó gbà kóun ló ní oyún Okay? bóun ló ń fún lóyún ọmọ ó sì máa wà lọ́dọ̀ rẹ̀ ọmọ ò sì ní jẹ́ ọkọ rẹ̀ àwọn àbúrò rẹ̀ ó sì máa jẹ́ ọkọ bàbá wọn à ẹ ti kó ọmọ sínú ìbànújẹ́ tí ó kàn ṣebí tiẹ̀ ni pé òun lòún wáyé lásìkò yẹn ṣóun ló program bóun sì wálé ayé ni wọ́n ní kì í ṣẹ̀bi rẹ̀ wọ́n ní kì í ṣẹ̀bi rẹ̀ ọlọ́run ló sọ pé òun lòún wáyé ní àsìkò yẹn torí náà orúkọ ọkùnrin ẹni ọmọ jẹ́ ọkùnrin ní ọmọ mógútó wọ́n sì jogún ara wọn ọmọ yẹn tí ipò ìmọ̀ọ́mọ̀ bá sílẹ̀ ó lè di ìmọ̀ọ́mù ẹ gbọ́dọ̀ fi ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ tí ọmọ tí wọ́n padà bí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ẹ gbọ́dọ̀ fi kankan du ọmọ yẹn wọ́n jọ ní equal ni sọ pé. kò ní jókòó bàbá ọmọ òun kò ní jókòó ọmọkùnrin yẹn ok wọ́n pọ̀ àwọn àfáà tán tún dìde tán sọ pé yóò jókòó bàbá rẹ̀ yóò jókòó bàbá rẹ̀ ẹ má fún ní artificial name àwọn náà pọ̀ wọn kálukú wọn ló mẹ́rìí wá igun kìíní mẹ́rìí wá igun gègé náà sì mú kíni wá ẹ̀rí wá èyí ni ìyapa ẹnu àwọn àfáà lórí ọmọ tó bí tẹ́mọ̀ wá bèmí léèrè pé ibo lèmi bìlọ́ǹgì sí nínú àwọn méjèèjì méjèèjì mo bìlọ́ǹgì sí méjèèjì mo ṣe kíni ni mo bìlọ́ǹgì sí pẹ̀lú àlàyé ṣé ẹ rí àwọn tí wọ́n sọ wípé ọmọ tí wọ́n bí yẹn pé kò ní jẹ́ ó kọ bàbá rẹ̀ hùn pé wọ́n kàn wọ́ ọkọ̀ kan fún ni kò sì ní jogún bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ náà ní jogún rẹ̀ àwọn tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ wọn ó ní circumstance ó ní ibi tá a gbé lé ibi tá a gbèrú ẹ̀ lé ó ní ibi tá a bá ti gbé obìnrin léèrè pé ta ló lóyún tó ní wọ́n pọ̀ ó ní bọ̀dà táyé ó bò ń sùn bọ̀dà kẹ́hìndé ó bò ń sùn bọ̀dà àdòwú wọ́n bò ń sùn bọ̀dá ìdògbé wọ́n bó ń sùn tí ò lójútùú tí ọba ti ló àbí ìṣẹ̀lẹ̀ ni. tọkùnrin ọ sọ fún obìnrin pé wá sórí ẹ pé òun nìkan ló ń bọ̀ sùn ni ọ̀rẹ́ ẹ̀hún báyìí ṣé òun náà mọ bọ́ọ̀sùn ni sẹ́wọ̀n kó ti dojúrú nu tó bá ti dojúrú báwọn ẹ̀lú artificial name in that situation tí èèyàn méjì mẹ́ta mẹ́rin tó bá dìde pé òun ló ń lóyún ta la mọ̀ tó lóyún ìyẹn méjì kílèmù ẹ̀ ìyẹn mẹ́ta kílèmù ẹ̀ ìyẹn mẹ́rin kílèmù ẹ̀ ó ti dojúrú nìyẹn nígbà náà ohun tá a fi làgà ni wípé kò ní bí ọkọ ẹnìkankan nínú yín kò ní bí ọkọ ẹnìkankan nínú yín but in a situation tó ga sí wípé obìnrin yìí ó ní ọ̀wẹ́ tó bóun sùn ní táyé táyé má bínú o wọ́n fi sàpẹrẹ ni o ó ní táyé nìkan ló bọ̀ ń sùn táyé náà sì gbà wípé ó nìkan ló ń bà sùn ó nìkan ló ń bà sùn ok so òun ló ń lóyún kò tún wá sẹ́lòmíì mà tó kílè mọ́yún yẹn nírú environment bá yẹn nínú environment bá yẹn táyé ló ṣe kí ni ọlọ́lọ́mọ. No, no, lẹ́yìn náà ta lobìnrin ọ̀hún tí abẹ́ rẹ̀ di tó di kí ni. ok tábẹ́ẹ̀dì anímọ̀sáhun ok. oríṣìí méjì ni wọn oríṣìí méjì ni wọn obìnrin tó wà nílé ọkọ àti obìnrin tí ò sì nílé ọkọ ìdájọ́ tí ń bẹ́ fún fóbìnrin tó wà nílé ọkọ tó tún lọ yan àlè mọ́kọ ẹ̀ lára òun ni pé ọkọ ló lóyún ẹni tó níyàwó ló lóyún àfi tọkọ bá sọ pé òun kọ́ lòun ní lókùn. ìdájọ́ tiẹ̀ nìyẹn obìnrin tó wà nílé ọkọ tó lọ yàlè bọ̀ dáadáa tó doyún ọkọ ló àfi tọkọ bá sọ pé òun kọ́ lòun ní oyún yìí o ìdájọ́ tiẹ̀ nu obìnrin kejì obìnrin tí ò sí nílé ọkọ sọ̀rọ̀ pé obìnrin tí ò nílé ọkọ ẹ̀ ń bá lóyún tẹ́lẹ̀ gaba ti wá kílèm kó ló ń ní tẹ́lẹ̀ mi ò sì kanta kílèmù ẹ̀ mọ́ lọ́wọ́ òun náà ló nínú okùn ẹ̀ ní ọmọ jẹ́ àmọ́ ibi tí wọ́n bá ti pọ̀ tí wọ́n tó bẹ́ẹ̀ ibi tí wọ́n bá ti pọ̀ tí wọ́n tó bẹ́ẹ̀ a ní mẹ́ta gbòmọ fún o torí náà nírú àsìkò yẹn nírú situation yẹn àgásí wípé ọmọ yìí àárẹ̀ ń ti okọ̀ kan fún un tí ọmọ jẹ́ gẹ́gẹ́ bí okọ̀ ọ́ bàbá kò sì ní sí bàbá kan tá a so mọ́ lọ́rùn torí pé wọ́n pọ̀ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ti di wallahu a'lam mo rò pé so mo rò pé àti gbọ́ àríyàn yé báwọn so ẹ jẹ́ ká fi mọ bá ń lónìí ẹ jẹ́ ká fi mọ bá ń lónìí so. akí gbogbo ẹ̀yin tí a jọ wà ní orí ètò látàárọ̀ alọ́bàmí san ní ẹ̀san olóore so ṣe rí ẹ̀yin wòrowòro ẹ̀yin wòrowòro kò sí tí ò ní nínú kò sí tí ò ní nínú so wòrowòro yín wọ́n pọ̀ ju so ẹlọbẹ̀rọ ọlọhun um, a maara ntị ma fụ ịnụ ọmụ n'isii a fẹ abọ abala ọrọ-generatọ gbogbo naa ni mo fẹ kia kópa ni a orire gege ba si kopa lati ibere ni orire Allah á san wá ní ẹ̀san olóore subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn àsìkò irun fún àwa tí a wà ní Ìbàdàn àsìkò fàdírì six oh five zuri one oh two ẹgbẹ́ kìíní sí i fàdírì six oh five zuri one oh two asri four sixteen magribi six forty five ishai seven forty five fàdírì six oh five zuri one oh two asri four sixteen magribi six forty five ishai seven forty five. Ah. Eh. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn amadíyà múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin kàláwù nà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà.